ní tẹ̀síwájú látinú ṣíra sharh sunna ti imam al-barbahari lábẹ́ àlàyé nípa rírí ọlọ́wọ̀n ọba sójú tá a bá débi pé ǹjẹ́ èèyàn lè rí ànábì sallallahu alaihi sójú bí tá lè rí ọlọ́wọ̀n ọba sójú láyé ń bí rírí ànábì sójú sallallahu alaihi wasallam òun náà máa jẹ́ oríṣi méjì ẹni bá sọ pé òun rí sójú ní fètèètè ìyẹn ni pé lójúkorojú bí mo ṣe ń wò ní lẹ́yìn náà ń wò mí lẹ́yìn ìtaṣáájú ẹ̀dá ti papòdà dájúdájú oníbídí àlùtàn àhà ọlọ́run ọba ò fún ẹ̀dá kan láǹfààní pé kó tún padà wá sílé ayé lẹ́yìn tọ́lọ́run bá ti ṣe nípò ó ti gba ẹ̀mí lára ẹ̀ torí náà gbogbo ẹni bá ní àzíkiri kan ló ń ṣe débẹ̀ tó ń fi rí ànábì sallallahu alaihi wasallam lójú korojú ká mọ̀ pé dájúdájú ìsọkúsọ ọ̀rọ̀ ló ń sọ tíyìn ò bá wá ní ṣeé ṣe rírí lójú àlá ń kọ́ ìyẹn ni a rí ẹ̀rí wípé bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kéèyàn ó rí ànábì lójú àlá yálà òun tọ̀hún jẹ́ni tó ti rí ànábì lójú ayé tẹ́lẹ̀ rí ni àbí ó jẹ́ni tí ò tiẹ̀ bá ànábì pàdé rí ẹni tó bá jẹ́ tó ti rí lójú ayé rí tẹ́lẹ̀ tí yẹn bá lálàárí tó wá lóhun dá aṣáájú ẹ̀dá mọ̀ ìyẹn ò ní ṣe wálé mọ̀ torí pé kéèyàn ó rí lójú ayé ìyẹn gan rinlẹ̀ ju kéèyàn tiẹ̀ sọ pé rí lójú àlá lọ ṣùgbọ́n ohun tó fi ń dá wa lójú pé ànábì gangan lẹni tó bá lálàárí ànábì ànábì gangan lórí ohun tó fi ń dá wa lójú òun ni àsọsílẹ̀ aṣáájú ẹ̀dá kí a ní Abu Hurairah radiyallahu anhu ó gba ẹ̀gbàwá ẹ̀ wípé ìníṣẹ́ ńlá ní man ra'ani fil manam faqad ra'ani fa inna ash-shaytan la yatamathalu fi surati ó ní gbogbo ẹni bá lálàárí mi kó mọ̀ dájú pé èmi náà lòún rí ní tòótọ́ torí pé ṣètọ́n kò lè gba àwọ̀ tèmi láti fi parọ́ gbogbo ọmọ ànábì ádámù yòókù ṣètọ́n lè gba àwọ̀ ẹ̀ lò téèyàn ó rò pé òun tọ̀hún lè yàn rí tí kìí sì ṣe òun lórí ó ní ọlọ́run ò fún ṣètánì ní àǹfààní àti lè fi àwòrán tòun ṣe eléyìí torí náà ẹni tó máa nájì rí tẹ́lẹ̀ tó wá lálàárí ànábì iṣẹ́ ńlá ní òun náà lórí kódà ó sọ ń hadithi mi wípé man ra'ani fil manam faka'annama ra'ani fil yaqadha ẹni bá rí mi lójú àlá bí ìgbà tó rí mi ní fètètè náà ìmí ìtún sọ pé man ra'ani fil manam fa sayarani fil yaqadha ẹni bá rí mi fẹ́ lójú àlá tó bá tiẹ̀ jẹ́ pé kò tí ì rí mi tẹ́lẹ̀ ó ń bọ̀ wá rí mi nítòótọ́ hadisi kìíní ó wà nù Bukhari àti Muslim muttafaq alayhi ìkejì nínú Sunan Ibn ìkẹta nínú aljami sọ̀gẹ́r gbogbo àwọn hadith wọ̀nyí wọ́n fi ń rin ẹ̀lẹ́ wípé rírí ànábì sójú fẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ kò pọ́síbù ó lè wáyé bẹ́ẹ̀ fẹ́ni tí ò mọ̀ rí tẹ́lẹ̀ ìyẹn náà ṣe é ṣe ló ṣe sọ wípé man ra'ani fi manam fa sayarani ẹni bá rí mi lójú àlá ó ń bọ̀ wá rí mi ìyẹn á máa jẹ́rìí wípé ẹni tí ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tó bá rí lójú àlá tó ń ṣe ńlá ní àṣetánì kan lórí o ó ń bọ̀ wá padà rí òun yìí táwọn àfáà tú sí ọ̀nà bíi mélòó kan àwọn kan ní yóò máa jẹ́rìí pé pẹ̀lú ògo ọlọ́run ẹni tó rí lójú àlá yẹn ní gbangba kìyàmà ọlọ́run ń bọ̀ wá kà fún àwọn ẹni eré tí ó fi rí ànábì sójú. wọ́n ní ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn wọ́n ní ìtumọ̀ míì ni pé ó ń bọ̀ wá rí mi yẹn ó lè túmọ̀ sí pé ọlọ́run ó fi oúntọ̀ mú yóò lọ lára yóò ṣẹ̀mí dégbà tí ó fi rí i pé súnlẹ̀ ní aṣáájú ẹ̀dá yóò gbalẹ̀ yóò rinlẹ̀ ní ìgbà tá a bá ní orí mi ni àwọn apá kan yẹn ṣùgbọ́n nǹkan ta fẹ́ lò nù hadith yìí ẹlẹ́ẹ̀kẹta yẹn ni wípé àìmọ̀ ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kò ṣe léèwọ̀ pé kéyìn ó lálàárí ẹ̀tọ́rí pé a rí àwọn kọ̀ọ̀kan nínú àwọn àáfàá tí wọ́n ní ẹni bá rí mi lójú àlátànábì ń sọ ìyẹn fẹ́ni tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó wá lálàárí wọ́n lẹ́ni tí kì í bá ṣe pé ó mọ ànábì tẹ́lẹ̀ rí tó bá lóun lálá ànábì rí àwọn ò ní gbà ẹ́ fún ànábì lórí torí pé ṣebí kò dá ànábì mọ̀ tẹ́lẹ̀ nígbà tí ti dá mọ̀ tẹ́lẹ̀ yẹn báwo ló ṣe wá fẹ́ dá lójú pé ànábì náà sọ yìí àníṣẹ́ ẹni bá rí mi lójú àlá ó ń bọ̀ wá rí mi ní tòótọ́ tó ń túmọ̀ sí pé tó ń tọ̀wọ́n ò bá tiẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀ ó máa padà wá rí mi lójú ìyẹn ìkan ìkejì nínú tó jẹ́rìí sí pé ẹni tí ò máa ṣáájú ẹ̀dá tẹ́lẹ̀ rí òun náà lè lálàá rí òun ni ohun tí a kà nípa Abdullahi bin Abbas nínú tíra eh, al-mustadrak al-imam al-hakim tó ní eh, ehm, wọ́n ní qala sahabi abdullahi ibn abbas lirajulin idda'a ru'yata an-nabi wọ́n ní abdullahi ibn abbas nígbà tọkùnrin kan claim tó sọ pé òun rí ànábì lójú àlá ó ń tọ́ ń kì í sí ṣe sọ̀hábí fún máa nẹ́bì tẹ́lẹ̀ rí Ibn Abbas sọ pé parọ́ wọ́n ní nǹkan tó sọ ni wípé sípúlì ṣàpèjúwe ẹni tó rí lójú àlá yìí ó ń wá ní ẹni tó ń rí ó ní ó fi àwòrán jọ al tó jẹ́ ọmọ Sayyidina Àbí wọ́n sì ròyìn wípé alhassan ó jọ aṣáájú ẹ̀dá tó jẹ́ bàbá ìyá ẹ̀ púpọ̀ ìgbà tí arákùnrin yìí júwe ohun tó ń rí ibn abbas wá ní dájúdájú ànábì náà lórí náà ìjẹ́rìí ibn abbas tó jẹ́ sọ̀hájà ànábì sí pé ohun tí ẹni yìí rí òun ti pé kò mọ ànábì tẹ́lẹ̀ rí ìjẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni aṣáájú ẹ̀dá ni ó ń jẹ́ ẹ̀rí kejì tí ó máa fi rinlẹ̀ pé ẹni tí ò bá nẹ́bí pàdé rí ó lè lálàárí náà ṣùgbọ́n èèyàn wá lálàárí ànẹ́bí kí ni nǹkan tí a lè sọ wípé ó jẹ́ àǹfààní ẹ̀ àwọn àǹfààní ìkíní ń bẹ̀ ni pé a máa jẹ́ bushra bil àwọn nírètí pé ẹni tí ọlọ́run bá ní kó lára aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam ìròyìn àbí ìró òdùnnú lọ́lọ́run ọba tún ń fún un tọ̀hún wípé pẹ̀lú àánú òun ọlọ́run ọba o ó ń bọ̀ wá wà nínú àwọn tí ó rí aṣáájú ẹ̀dá tí ó máa wà pẹ̀lú aṣáájú ẹ̀dá lẹ́yìn wa ọ̀la ìyẹn lẹ́yìn tí ọlọ́run bá jẹ́ wa dìde náà tó bá ń jẹ́rò òdùnú kò tí ì túmọ̀ sí pé òun tọ̀hún ti wá jẹ́ ní ire perfect débi kéèyàn máa wá jẹ́ kí àṣetánì máa wá gbòun lẹ́ṣin ó wá níbi tóun dáa dé òun ti lálàrí aṣáájú ẹ̀dá lójú oorun nínú àwọn ẹni ire tó ṣẹ́kù lórí ilẹ̀ ayé yìí nínú àwọn wòlíì ọlọ́run tó special àwọn ìlàrí ọlọ́run ló ń wà tí ó fi tún máa wá ṣiṣẹ́ ṣe wọ́n kì wá ń lọ nípa ilé yìí rírí ànábì lójú àlá ìròyìn rẹ ni ṣùgbọ́n èyí ò gbọ́dọ̀ jẹ́ kó tún wá ba dáadáa orí ẹ̀mí òun jẹ́ kí a tún wá kó wa sí ohun tí ó mú ní ṣe ọlọ́run. ìkejì òun ni pé wọ́n ní <clears throat> rírí ànábì tá sọ yìí yóò tún máa jẹ́ sábàbí ìrètí dáadáa fẹ́ni tó bá jẹ́ pé iṣẹ́ rere ló ń bá bọ̀ tẹ́lẹ̀ wípé pẹ̀lú pọ̀ orí aṣáájú ẹ̀dá yìí à insha allah tó bá jẹ́ pé ẹni tí ò tí ì bá pàdé rí lójú ayé tẹ́lẹ̀ lákòókò tá mẹ́bí sí wà láàyè yẹn yóò máa jẹ́ ìrètí sábàbí ìrètí pé kóun tó jáde láyé òun ó súnmọ́ pé òun ó bá aṣáájú ẹ̀dá pàdé ìyẹn fáwọn tó wà láàyè nígbà tí aṣáájú ẹ̀dá náà ti wà ní ààyè a jẹ́ pé <clears throat> <clears throat> kò sí ìtumọ̀ kankan nínú méjèèjì yìí tá a lè máa fi ṣàlàyé rírí ànábì lójú àlá fẹ́ni tọ́lọ́run bá fi fún wípé yálà òun tọ̀ ń wà láàyè ni tí ó túmọ̀ sí pé yóò bá ànábì pàdé àbí ànábì ò sí láyé mọ́ tí ó túmọ̀ sí pé pẹ̀lú ògo ọlọ́run òun yóò fojú rí ànábì lálùkẹ́yàmà. Nàá bákan náà ìkìlọ̀ wá wáyé pé ṣẹ́ni bá ti wá rí ànábì lójú àlá <clears throat> ṣó tọ́ fún kó wá rò pé rírí ànábì yìí ó tó òun mú òfin tuntun kan wọnú Islam àbí pé kóun gba àṣẹ kan látẹnu ẹni tóun rí lójú àlá yẹn tí ó máa yapa sí àwọn nta ti mọ̀ lákọsílẹ̀ àṣẹ tí aṣáájú ẹ̀dá pa wá àbí àwọn ìkìlọ̀ tó ṣe fún wa wípé ẹ má ṣe báyìí wọ́n ní rárá wọ́n ní rírí ànábì sójú lójú àlá kò gbọ́dọ̀ jẹ́ ní ká tinú ẹ̀ tún mú òfin tuntun wọnú ẹ̀sìn Islam tó bá jẹ́ pé nǹkan kan tá a ti mọ̀ ní dáadáa tẹ́lẹ̀ rí lẹ́nìkan nu wá wá lálàárá ànábì pé òjíṣẹ́ Ọlọ́run ní kóun ó tẹra mọ́ ìyẹn ò ní jẹ́ tuntun a ti jẹ́ ní tá à ń ṣe tẹ́lẹ̀ náà òjíṣẹ́ Ọlọ́run ọba o ló ló fara hàn ń tàn lójú àlá kó lè tẹra mọ́ ni ò ní pé à ń mú ìdájọ́ tuntun wọnú Islam ẹni tí irun ẹ̀ ń ṣe ségesège tẹ́lẹ̀ lápòjúwe àbí kì í kírun jọ̀mọ́ bọ́lọ̀ ń bá kẹ fúra nẹ́bí lójú àlá tó wá gbẹ́ bẹ pé kó rí dájú pé òun ò parun jọ̀mọ́ jẹ àání bẹ́ẹ̀ ni àlá ẹ̀ nítumọ̀ rẹ̀ ṣùgbọ́n téèyàn bá lóun lálàá ó jìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó wá jẹ́ pé ìkan nínú àwọn tí ọlọ́run ọba pani láṣẹ pé ká máa ṣe ló wá lẹ́ni tóun rí ń pa òun láṣẹ pé kóun ó gbé jù lẹ̀ àbí nǹkan kan tí kì ṣe ọ̀ràn yàn nínú ẹ̀sìn yìí ló lẹ́ni tóun rí lójú àláwá pa òun láṣẹ pé ó ti wá di ọ̀ràn yàn fóun àwọn àfáà ni a máa jẹ́rìí sí pé dájúdájú kì í ṣàǹnẹ́bì lórí tó rò pé òun rí àǹnẹ́bì a jẹ́ pé ẹ̀mí ẹ̀ ló tàn án tó fi rò páṣíwájú ẹ̀dá ni òun rí ṣùgbọ́n ní tí kì í bá ti pérú eléyìí bá tó bá lálàárà nẹ́bì wọ́n ní tó súnmọ́ ni pé bẹ́ẹ̀ ni ànẹ́bì sallallahu alaihi wasallam náà ni òun tọ̀hún rí ká má gbàgbé nínú tí ọlọ́run ọba ṣe sọ wípé agbégbègbè sókè fẹ́ni tó bá wà lójú oorun òun náà ni pé àkókò tí wọ́n wà lójú oorun làákàyè ọmọ Adam kì í pé tí ò bá tiẹ̀ sùn lọ pátápátá tó bá jẹ́ pé gègé iṣẹ́ ibi tí wọ́n ń kọ sílẹ̀ fún wa ọlọ́run ní kí wọ́n gbé sókè látara pé iye wa ò pé nígbà tá à ń sùn wọ́n ní tí òfin ní tọ́kẹ́ nìkan ó sùn kó jí kó wá sọ fún wa pé tóun rí lójú àlá o ànábì ni ó sì pa àwọn láṣẹ pé ká fi nǹkan tuntun kan kún Islam tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ àbí káyọ̀ kan kúrò nínú tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọba tó lóun gbégègé sókè fún yín tẹ́ ẹ bá ń sùn ó mọ̀ pé làákà yìí ò pé ńgbà náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ò ṣe ní tọ́ pé kéèyàn kan wá sùn kó jí kó wá ní ní tóun orí lójú àlá yẹn yóò máa jẹ́ sábàbí òfin tuntun tóun fẹ́ fi kún iṣẹ́ tí aṣáájú ẹ̀dá tó wá jẹ́ fún ni. eléyìí a máa túmọ̀ sí pé àǹfààní parí ànábì sallallahu alaihi wasallam túmọ̀ sí pé ìròyìn rẹ fẹ́ni tí ó bá rí àti pé bóyá yóò máa jẹ́ tọ́ka sí pé ó wà nú àwọn ẹni rẹ tọ́lọ́run ọba yọ́nú sí kò gbọ́dọ̀ wá jẹ́ sábàbí báàsì tí wọ́n á kó sí páńpẹ́ àṣetánì nípa mímọ́ rò wípé yóò máa jẹ́ sábàbí báàsì máa fi òfin tuntun kún Islam àbí tá a máa yọ èyí tí ọlọ́run ọba ti ṣe lófin tá a máa yọ kúrò so eléyìí ni àlàyé ráńpẹ́ tí a fẹ́ ṣe tí àkókò gbà wá ní àná sọ̀tà bá ní ìbéèrè lórí ẹ̀ níwọ̀n ìṣẹ́jú bíi mẹ́wàá tó ṣẹ́kù bísímìlà. So adúpẹ́ fún ọlọ́run ọba tí ò bá sí ìbéèrè lórí ẹ̀ ibí ni mo fẹ́ kí ṣe ó jọ ti Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ọ̀nà ọlọ́run dákun má ṣàkíyèsí wa lẹ́mìí o èyí tí èèyàn fi máa yapa sí aṣáájú ẹ̀dá ó kéré ó tóbi nínú àdìsọ́kàn ọlọ́run dákun má jẹ́ sọ́sọ́ wa lẹ́mìí so subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته